الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن نغنغن بأزم بوبيني بما نتر رمضان صفو بوبيني ناجي دي دي غنغن ب رمضان that is 1436 naji dai daga 27 ya june 2015 nana ikatun ya zuba cina ya ji ya tiya bayani ya aila da nifasi da istihada na yi lagba katun ya tafsiri zumana ya baba wuya ce su suku ga lura da bara kita cima littafi ne ya ji amfani da yanayi sayo fito sunna wa adillati wa taudi mazahib la'imma ya shakamal ya na 179 man gafa wa'id fa'ida ndoci dana wale tuwo na ife la ya ji biyayi etinye kendo yin zage a kyayila ikperi na ko? iji bayani eti na ya alhaidu na kendo yin zage a kpe haila na kendo yin zage a kpe haila da biyayi na kendo yin zage a kpe oga haila da na iji bayanin tuwo to mai yawa gan ya yi fa'ida ndoci babu na mai na shi dami ne na ji zage ndoci shi na so yawa ga ila bayani bai kokoro ga ciwo so kuwi ba من إذا رأت المرأة الطهرة ولم تجد ماء للغسل فإنها تتيمم ويأتيها فرجها من إذا رأت المرأة الطهرة misali ba ne zai zaki dan yanzu ku da joni mo mo ti be discover gan alada ne bi àwọn wa ji kiyan mo da lo ani alama ne ji tu e tu pa ta gan turu alama o se zai zaki o be kiyan ai lawun da lawa ninan kuma walam tajid ma'an umajen nuwa lil gusul na waku eh ebo laki abun ya shikan ya alada nona man ga to fa inna ta tayammum in za ginne no aji kan gana wuji tayammama in ga ji tayammama fa mun tuji sallah waji fa inja taimaman na nawa ji dani mu nke ku kuke yi tsakanin wa gangan da kiyon ebawi ga yi fahimta ebe na wuje nuna wa kuna so wuje taimaman ìgá àrẹ́sọ̀ yìí ìtẹ̀jú wá ní kejì tẹ̀ mọ́mọ́ jìnà ẹgbọ́ náà abẹ́ jì ìtẹ̀jú ilẹ̀ á ní gábí àti tẹ̀ mọ́mọ́ abẹ́ láti tàbí ìdìkẹ̀nà tó gbé wọ́n tó gbé wọ́n tó gbé wá ní ara wọ́n ti tí láti ìdìkẹ̀nà eré tí ẹ̀ka ní gẹ́gẹ́ níbi kí ó títẹ̀ sí ní sọ ayán ẹ́ wọ́n máa fẹ́ pẹ́pẹ́ tí òtíkà ẹ̀ńgọ́wọ̀n ẹ̀ pé wọ́n á pẹ́ pẹ́ ní àmúfẹ́ sí ní sàn

bakwa egwati nna wato la egwati nna ololozu zuma egwalu nna wato la egwalu nna ololozu zuma egwati nna dai ne gwagwa <laughs> baba ne gaci wato lawon sun fuska ganci sai mama zo isasin basis ungwa an niga sai mama zo an niga wani wajen gana ko ko kuma alternatively waga la egwa baki yana ga wato kuji kanan na na ga wa kan lazun fuska dai wato bojiyan egwa na ji sai mama go ba ga àwọn musulmi mùsùlùmí sẹ́jì láyé ọgbára àti ẹ̀kọ́ àdọ́ ọdún kàtẹ̀ mọ́mọ́ ṣòkó ọ̀gá ilẹ̀ ìmọ̀ iye ṣe ee àdísùn ti lọ́wọ́ ń gbọ́ káàkiri ní tún ẹran àdísùn náà mọ́sá àbí mọ́sá ní ní E ji zaji taimamu jiganci wa ya ti e ya zauja ebu make bebuwo abula kunwa wadda a za kawala adadu kabir min alin ilmi mun ga ake aga bakwai mana jide ilimi na ake aga agan ngato wuce pointi ni pointi ne wage ya babu nan izaji ga lilile umala adenu wani wakuna kwanwo ma wuce taimama waye na kàrí máa zùn ìzọ ní mọ́nà máa jẹ́ dédé mi ṣùgbáyí ní dé jí ẹwọ fún lè tún lé àwọn mùsùlùmí àrówò ìdítẹ̀ mọ́wẹ̀rẹ̀ láti àmì èjì ènìyàn ewó fún oúnjẹ òbẹ́ lérẹ̀ gẹ́ gíná máa tàkí ẹrẹ gíná máa tàgbà ní yẹ́ bá kí mọ́ gẹ́ ìzẹ̀tàmọ́ra dánmù bilmọ́ra àti aksara min àdẹ́tì ha máa za ta fàmì ẹ̀zà yìí zàgí gábẹ́ ṣiṣì ìtàmọ́ra dánmù ẹgbẹ́ ci gaba

e an ti na ila wa biye wa asuba atsabatan ila gina be ne ne fogutwa fogutwa baki ci gaba aw samaniya tachi ila ci gaba aw ashara ko foguoki ila won ci gaba won ci gaba ma za tan suna suna gina ji ka won jan no practical so e fogutu àwọn ẹja ilẹ̀ wọn abìdá fogutu àwà kóhùn bí abìdá fogutu ta kóhùn bí abìdá fogutu ọni kóhùn bí abìdá fogúo ẹ́ ṣe ìzàjí náà jíjí náà mọ́gbà fọ́nà kúlù ya àgátò ha zí ilmaratu ìzàjí náà kéèsì na bí a ní agada na láyà halú halú amina àbúrẹ́ ni a ní ìzàjí náà gwanni fogú bagan ya fọ́lọ̀ ìzàjí náà ṣíṣì fọ́wútọ̀ àwọn ẹja ilẹ̀ ìbámu sáìlì ní ìjìnà náà àìlú bí ajé fọ́wútọ̀ àbọ̀ fọ́wútọ̀ sápọ̀ fọ́wútọ̀ àní kọ́ fọ́wú ọ̀nà mọ́ngà hali ìzàjínà kọ̀ndíṣẹ̀ ìzàjínà ngwo ni ní omi ní ẹgúpa ní yàgẹ̀ ní ngwo ni ní mínú one ní èrí gbé differences ní ṣàká ní ẹjà ìlú wo bí ẹjà ní ṣinẹ́ bẹ́jì àìlànà agàgà wá kí èsì ìzàgírí náà yé lúgbọ́ ohun yìí ìzàgí náà mbẹ̀ tí ó ń gáyìí ìzàgí náà wà lè rí tẹ́rẹ ṣàká ní ẹjà àládúgbò bí ẹjà ní ṣinẹ́ jẹ́ àládúgbò wa náà ń gà ìrẹ̀ pẹ́rù wọn gọ́lẹ̀ solution bá ń zà náà rọ̀ ẹgbẹ̀ wọn ọ̀zọ̀ ìwáyà ìdí pẹ̀lú ìtàkùn lẹ́bùn ń ṣòkó. Um,

awura ya hatu to ya na mai nye ya aladu na shugbole na nwe je na ngato na je na eh woto di hatu nye tun yake ndo mo nwe kiyan ya yu dele tun la gwe fo ne gano nga wa ke ci gaba gangan bi na man ga ka hali zamul haidi hali ko tiktok na ife ya mutu na je pata na na wa ji je gangan bi na biya ta ke ya nono man ga tofai na tabaka in zagi na to sun wate shishi mumta ne asa ani salatu wa siyam wal jima'i kama kama kanat in zagi na yana aloli ta na ga na beda na ila gu yiyo to e ko gutu abanu to e gutu to e gutu anina to e gu ona provided ngu professor itibaru iji fahimta ya na wula yi zaba hajjun ma'ayin litaukitil haidi ɗaya na ake gashi ebo na ajiye dalilin doro na dabaci goka gagan izagi nka ya ji haila bai fogu tuwani wọn ya ji haila fogu tuwani ko fogu tuwani wọn a daidai fogu tuwa ba ko fogu tuwa ko ya ba kamata ka dama kendo ya goga ba tsoron wayin wujudat mukhalifa li damil haidi amma inda ke game be be ta tie fo gutun ayon rana na fo gutun ga ji misali be ko daga fo gutun ba fo gutun ta fo gutun ni fo guwo nan e game be be ta tie fo gutun nan in be ke kolo e ga gutun ga keri be kolo e ga ne da e bele ne nan ha hukunci ga keri iye ji fahimta da safari na da giga fanda kire ga mi ke ci la ile ya ba da shiga zuga mai amir a ah, ni da wafa na cuna da kuwi ba na da ka gani mun ga inda ke fahimu zilar mukhalifan lidan bil haibi amma yana shi ya gane bebe ta ce ya gane wuce wani in ga da yarbe yana kika ni riye ya yi launin bele mai nanan fọ̀yìn náà tẹ̀sílù wọ́tù sọ̀lì ìzàgí náà tẹ́ ǹganú ọkú màfẹ́jì sálà ẹni wà gan àwọn ẹjà níbi tàbí ẹfọ́kútù àìnà ilé tí ó ìzàgí náà ṣùgbọ́lé na, daga nane kọntínú náà na, náà ẹbẹ̀lẹ̀ náà ìsẹ̀ azọ́dọ́ bí wọn ẹjá tààrà sọ́rọ̀ bàtán mu wo ìdí fọ̀yìn ta tí ó bá ní ìzàgí náà àdìfáìsì ń lu wáṣù bí àlè ìsẹ̀ azọ́ yájú fọ̀yìn ta mọ́ ṣe ga pọ́ǹtì ya ta ci أما إذا كانت أما إذا كانت ممن لا يستطيع تمييز الدم إذا جاء شيء إن نجاي لهذا إن نجاي لهذا ولا أما إذا كان من لا من لا يستطيع تمييز الدم أما إذا جاء شيء زانه ودي تيه ẹjẹ́ àládùn lè bí i ní ṣùgbọ́n ń fi ẹgbẹ́ra bí ẹjẹ́ àládà ní kí ẹgbẹ́ bí ọgbọ́ ẹfọ́nú dáyẹ̀ kàn lè lẹ́nà ganin lọ́dún àníká ìlàdán wa lọ káwọn ẹ̀fì ẹgbẹ́ra mọ́gbẹ́ tòtò fún ẹgbẹ́ bẹ̀rẹ̀

manga wa za mawjudun fi ba'd nisa laji ba ki da a ta ga ra biwe gbera fa ina sabuka in da kyan da shi gagan in biwe gbera nan to to sun yana ganin laji nu du kebu la tu so liun ga cha sala injin wala to su mu mu gala cha azun kewa wala ya ti e a zauja ebu mu gala jikin mu e gala yan so bu ma hatta ta tura su gali ya na wala sauna ka haduna ya tal haidi ebe lisa fina na ila kana dalili be biya o ti fẹ̀yìntà pọ́ìntì ní ìtọ́ ayé ó sai pọ́ìntì yẹn tashi man gai za ka na damu fi ayyamul adati a shuhuriya ya ci yaumain masalan suma yankatu fi salisu suma ya ci tirabi wa aka za kya yi hukuncin gbani da gida shishi ko kutu a bagamar jayi lọ ya ba misali amma ina ga aje bi fana tun ga dai nan nan wa dai su so pa ni ule ase fogun ni na fo ni ti ti completely ule ndo ya wodi bonita e fo na mu da ya kan yu no la tu fo mu cha mu de tu so pa yu se ti aye fogun ni na wa le amma fogun ti na ule ndo ya ai la ga be skip ana ga mun la mi tu da ya kashin yi ne yajan man da fosso wabu yana ɓaje yi ne na yi hukunci ganin wajen gana ko an na in kito a a haidil marufa inda ke ya zagi ta ya ko na ya kyanwa nuna yahudu haidan to ya ko nuli ya jan wuce ya na haila gan wucin e na haila nu e ko ya haila ya na kan na kan wuce a kan wọn wọn wọ́n ẹbá wọn sọ bá wọn sọ́rọ̀ sùn náà àkúnnú náà máa lọ́nà òfin àládá àwọn ọ̀fọ́ ẹbá ọ̀tọ̀ sún àìdàgbogún ìdánrọ́ ìdúfàíjà tọ̀lú lè rán àìdàgbogún ìdánrọ́ daga ne fola ogun anu àìdàgbogá lòlìsá ti ìdán yájú fàíjà ìdàgá ṣìṣì èyí nínú ipá tèèdè òwèwé gíga wani wace gbanyi eba abe e ah. ya ga a sarana tana goga a nan na magere ga yi daga wani gina wani nso gyare nso gya rana ci wade challenge si fata da ni ya jinu ma gina wani gani ke gbanyi na yi tabiya wanja alaikun salam Ọlọ́run náà dára ọ̀tọ́ ìlú àgbẹ̀kọ́gbọ́ ìdílé ọ̀gbọ̀n. istihara e na bayani sashen fuka wuje ga nci man ma na ajin na siya alkur'anu ko hadis na ba kai gana na. ni bi laukunci ya yi lata yin zagi na ya ji na kendo karakteristik ya yi la nga ga ha karakteristik ya yi nga alibi ga ha provide in beke dai ailana ilage lewu ta agwai fonu da ya ji kanagana wadda ga kose fiye pictures nye na ile yi na tosa ilaga alo iji fahimta na nubi ya fonu kana wadda fahimta ebo na mefuka hau ne ci ji bayani gan lamar aila mai vari wadda gana ko

ejale ya zuguta soko daga ya soguta ejale ya zuguta soko daga ya soguta then nga ga ejale ya zuguta that means ina gina ta dabo within two months nga eja zuguta le so ina ya da shi within two months nga eja zuguta le e tani na lo ba to tena zita hungun jijo mm-hmm. alhalima hukunce idda kayin zagi gazan ido kai ba wuce ga su ya ba na jigun kan so maga su da idan wuce ya ba na guji goye bana to su ilugu yi ro ma da mun daga itolaku rejina amma yadda bane da bayar ke nan ga wajen likari ga da kamilo to a feji ba nan kufa bi ba ta hunje ndo ta adini mu sun jaje ya kunji to zai kun gani gagun adini ba nan a fegan eh eh gagun adini mu hunji ne a tufo ko e ko ne a didan nga oju ka se da ilimi da kafi su kufa ji ka kai su ɓe zoro ya su kuwi ba na da ka gyan so ke shiga bebe ana ganye nan e ga ile jikin nwe bata nan kya yi hukunci man ga fasowa yanayi egan edi e ege nan yanayi egan edi ege nan an na hmm? e e in kita zai fi haidul marufa ya uddu haizan la ibrata din kitayi adam ngan da ke e jayi ga be bata de mi ne e fone jun da ge jayi lu be no lisa ti ayi la ga lo a junu ra be e ja e ya ko ja tin ya ya du ta? wa inama al ibratu bi ru'yati alamatu tuhri e ne za ja junu ra be yin mu cha ga mu cha ga ayi la nga nga ya alama nye lilie ngale alama ya wayi a nga mai alkasatul baidahu lati tarifu anisa an ga mai nuwa shi ne ga alkasatul baidahu an zagin dora biye ko yi fahimta masala faji fajikin masala wuro hal tahidul hamil in ga zagi gari be yanwe yanwe jaila ta da ce ji ta da ce ji hukuncin shiga yawa waye gwanin kàtún sí lítàjí náà yẹ jẹ́ ìbẹ̀ ìdàjíká ti ẹwọ́n wọn jáílá mọ́ngẹ́lì ló ń lọ máa ìsì ààzà wọ́jhàn mọ́jígẹ́ gọ̀gú bẹ̀ẹ́ tí ganná fọ̀dá bá tẹ́rù ló ń lọ máa ìlà ánì láhàmìlà látàrí mọ́lẹ̀kí ìdánwà àbáwọ́kún ṣe la tawassahu hamilun hatta tadha wala ghayra hamilin hatta tahida haidatan ngole ngako qalu inna istibra'al umma istabra'a bil mahid li tahaqqu bara'at rahmi falau kan al-hamil sayyid la tatamma al-bara'atu bil ina ye gana aga annabi sallallahu alaihi wasallam gana ezu gada sobai gina

zuniji ke zuniji o nka igan ilaga fayawo ko ilaga fayawo ebe odobo ji tabbata ya baratul rahim da gan zagin na lo fayawo da anu bebe yin waya wayo lugwan zagin no laile zuniji wata gana ko? so a gan egbon no nga mọ́nà ti dàtú fòyíntà tagán ẹna ẹ̀dù fòyíntà bá abúnan nígbàjígá ìdè ẹ̀wọ̀n àti kí àrùn wọ́n àti ìdàjígá ìbẹ̀ wọn wọ́n já yán man gawa za ba badu ma shafi ila an alhamila sayi mana ci man lokaci alimamu shafi na da zani ila mi tu fahimtu ìdàjígá ìbẹ̀ general na ila jiga ibe won jahila o diga na ko nga do ku go walakin kal tashazza imra'atun fa yanzulu biha adam wa ya hamil amma yana wa gana ila jilo ci dabo ibe won wo o ti le ila ye to ila yutu ila ja ibe won wo ye manga to den won le ga ye wa ya won fa fi

yake ndo aila won yi na dami le lokacin da ile ga aila nan fa innahu yahudu haidan aila ga lo de afo tatruku lahu as ila jina ga salla luwa wa sawmi fazu wa ya'taziluha zawja ibu ma sabawa walakin hadha al-haidu amma aila walakin hadha al-haidu ibu nan aila ga lo kuma wala yusabbi fi masalati al-izzati ya anna Allah ta'ala qala and again kai sofu sofu sofu ganda na al-khair ungan ìdàgín náà lìsáàfì náà jí irú náà lìsáàfì yẹn zàní ẹjá ìlànà gáyọ wọ́n àti sáàláwọ̀ máa fi àfihàn ẹbú máa sọ báwọn àmọ́ again ìdàgí gájé yìí ìdàgí jẹ́ tẹ̀bí ẹ̀yí nínú náà ààjí lìsáàfì ààjí nùra gẹ́gẹ́ níbi àìlànà náà wọ́n jí ní etí mọ́sálẹ̀ ìdàbọ̀ pé ìpé ní ohun ewu gẹ̀rẹ́ ní mítà mọ́sálẹ̀ bá ní ìdàgí ṣíṣì ní ètù kọ́gádẹ̀ wọn wọ́n jí àìlà ìdàgí náà

ni ka gbe ga wala ti gan na la la yin awu ye gan ta wo ga gbi mi gan wo ni ga ye gan yo ko mana ci gan mai ma ya da gan walai salamatu sukuti fa innama walai salamatu lisuwali fa innama tamamu lamatu sukuti alal jali walai salama uji jahili ciwo da wawa boye

zanu ya na eze kusanci shi ke dara nan mai yawa hau mozu sun gare wa abuwa da na a maka su guwa wanda gari za kirki za wuce tuta wani mu wo kawo ga azula ya wula yulu luwe ebo na wula ya na gala wuna na tagin yawo sai ne ne jinsi nan gagan na kawo gari biyan wenwe jahila nan wajen fahimta to in zagi ya shi na ya ko kuma ya lọ́dọ̀ wà dé ń gaya gẹ̀zánà to a gẹ̀gẹ̀ gbonin wọn aile dazan yiwu na rọ́tọ̀ ń ga aile yin zugu taji wọn àtàyà owó a a a e na ji nura bẹ̀ yin sau ga igin na mọ́ a yau gan shi masha ebe shi kan yi zugu tan nuna a a sau ga na mọ́ nuna mabezo yana na nga ya bana sokwa ga ga wa ulatul ahmali ajaluhun na an yadana hamlahun wa ulatul ahmali iza jine ji be efo na ida ida an yadana na senu la enwuna na ga wọ́n dẹ́bẹ̀ mí èyí tí ẹ bá jáde lè fẹ́ mọ́jí lọ́lẹ̀ ìdáhùn ìyázọ́ anílọ́run pé bá dáwọn àrí mi ẹun ẹ̀gẹ́ wọ́n yà nínú ìmìnà fẹ́ mọ́jí lọ́lẹ̀ ìdàtùsọ ajíkẹ́ wọ́n ajíkẹ́ Hmm? eh yayin da gidan ai labo mun shiga akụ talaqu bidayo wani fahimta eh bona ene la ce ene la hiki hikima so na taba e ce ji idan e hmm? eh bo baratu rahimo eh wani da ji usun ga ibe enwe zango shi na pe ngamala apply utakin da gina ya bona ba na ba bani da yalo ya unga jin awuli ani no ko da yake akwai sallah maruju amma to yake suke ba ni sa hankali ne Allah kiyaye ni wallahi sa hankali ga mala eh eh kami ne ji fera jila lata ka ta nu le ku ba mai lare umman nawa ta kami no ya mu masu ba gancin ga to ara ba ji ta ga maza maza maza ka mu tula ali muhammadu ga firashi E eji eju eji eba nzagina eba wato nzagina hmm, wato eji ejiji eba nzagina eba wuce kai nufi alagbayi wato eji ejiji eba ba gina nzagi wuce ga da karkashi wani a sayi mina iya gina su gina jiya wani ba yi cikin da karkashi wa a sayi mina eh mini zalunci na ma'ana ce ke jina famman da cina ke da fahimta a jini nan

so kufa bi so da yasin sha Allah ga jaru nanon ga ide dai ga wannan kin do so kuwa ga igon ga igon wannan so kula la duya yi bana mai ga gan mai kin do so kuwa ga igon ga igon wannan so kufa bi ni sai na ga da jara ko karin bayani na assalamu alaikum alaikum salam na'am tọ́ sùkúlù wa mi tọ́nà mọ́ wà gbà ẹ̀gbìrà ní kí dan mada da su fara ni su zo mai ko gurin da dan ki da ngai lokaci na ai na da ke labano ke lokacin sallah ne a ga ai na da gida ba da lokacin sallah ne ku sallah ne da da gori ku ga a ga man da ejaga àbámọ̀ níní èṣù ògúngbò ṣe wà kó ìlọ́gùn kó tẹ̀gbọ́n ẹ̀dá ìlọ́gùn máa lẹ́yẹ làjù gẹ́gẹ́ náà wọ́n tẹ̀gbọ̀ jùlọ ẹ̀jà náà balí ìdíkùn gàtàlá náà mọ́gbìgbà ìṣàmì ìgbàgbé ìdùkàjì kópa ń banu zurija gogani amma sọ̀rọ̀ láàdíà tó nga zuru na gogana jí káṣí. Lẹ́kùn sọ́lá ìṣàlẹ̀ ẹgbẹ̀rún náà ojú ìrànú dé mú méjì sẹ́rẹ́ ìmọ̀bẹ̀lítà sí náà kàfíyà fúnbó inṣàlá àmá daga náà wòyú já nínú ẹgbọ́ àǹfààní gbòrúwà ilẹ̀ ẹmi fòdéjì inṣàlá ìgábẹ̀rà tún lítà fún àkẹ́ ìpé ẹgbẹ́ fáyín ẹgbẹ̀ náà zàmú ti gànà gaskiya gútọ́ déjì o nígbà jíga ṣìṣì àìlúcha báyẹ̀ sí mú bọ́ ìmọ̀ báyẹ̀ sí ìdáná àlìtíjìrí dari magari bai sha waje fahimta amma da ba na kwanci sha zabo ba ni nan yana waye gane gani zagin na ya sai lashi waje fahimta in ga da yi tabbatarwa ga mutu ya sai lashi gube ɗiyo to ke tabbata lulo ga ya na ba jifa alfijiri nan na ya kwanci sha zabo ba ga kaga cikin kunga ta tuji gori ko ni gina ta ake wani saboda tsamani wannan ya fi lokaci aha ta in ga ya tini je gan e e ya na jikini ka ni aliti jiru lana ngole doli yo don nan ga sala ku ba ne jin o ti fahimta yana kwanne mun gwan yana kwanne lu arun la sala nu tutu da yeli la jan e bana ga ga sala na tutu da baki ajeli chula ngole un tutu da bata so ko su fahimta haka zama ngai gaggan eji aba kani a ga iji na nan ngai ja wuce bozu mai e lasari ko eja bo sallan zuru biye lasarin guci ebe na sallan zoro karshen sallah baci ngai chaben sallah woro izu kulli wahidatin laha waqtani karshen sallan zuru e zuru biye lasarin ga alabun guga e amma insha Allah ta'ala ne bi ka toro ne ga ci gaba da ti masala nono ya da ku point to ci ta alaikum salam na Nabo, ndị Badon, ndị nwere ya nawa da yawon continue da yi na kuma jan da kike kafa da kami na tó èdè ní ti fáfàdà ní àázùgbò lánàá olùfẹ́yíjá mújẹ̀ gan ẹna àdísì ẹ̀gán láàṣíyá mẹ́lìmán lẹ́mìyà bí ti síyàm àdísì rẹ̀ ọkà makal láàṣọ́ mẹ́lìmán lẹ́mìyà bí wuje ga ne ga na ga kami na wale ci tuna kami ishe ko daga fi gona wai lele nan mun ga alura o ti ba da a ma da ma kada alitu diri de la la waje fahimta ni ya zun ga wai ti ba da yan don waje fahimta na makabo la da nu wannan fa hmm kabo la da nu wannan fa wa kan wai azun ci gaba la jana alaikum

min ya kike wani manje latiya nan a gaza ne ibe jenaba yanin fajin gwawa jenaba sau da yanin fajin jenaba nu ngwon ya sanu ga jingwa wunan wuji shi ne nun gala shi kan wuce kiya wani immediately wajen fahimta ebe wuce gama la ga aji sauki yi nawa ba kuranu na amma zanen haila da biyu ko nifasi da biyu wani wuyin wuce wuji gwawa na na ita biya na waji faruwa yuno wajen fahimta so ma yi jina a gagan musulmi ga efo dan ya cikin gaga da kuranu na ga mala a cikin sauki ya zamu ya ga kuranu a cikin ya zane bi jana bayana nan amma insha Allah ta'ala ya tubo insha Allah alaikum salam na'am Na'am. wala da gudu na masu da nuna kewan kewan suna so da nuna da kashi nuna kashi ngole ka ta masala ne yo mini kiwo da ita zinu ne obe ita zinere ita zina kara na to ko da she ja ko da she shi ta biye jo ga ma de ayin ba insha Allah adege ti ka fun abe ayin ba ita to to ita to to lo ki zeyin no ga de ju lo ti ta ta yin ko ta yin ko le ti kai

kaminunga alada ne juzona kaminunga de lililie nunga sale la sere fo unchi ai la tin adu jale nunguga na malam dan shi ne

a na la a ce gaga alhaudun wushi biya tiran nan siratu nan a ga yabon zan doro gan na gangan gan ki daga kabarin nunu wani ji lalace tata so kan yi wuce ya je bukata ya nuwo da ji fahimta to su mai na je nuwo wuce ki yi gangan da nuwo ne na man shiga su ma wuce kan yada tiran gogon ba e ji fahimta ya zaji mazabo daga tiran sun ga a kajiwo eh isa da ya ci ni ni zaunani zana ci daba alquran jannati quran quran gan e da ida fulanu kima lahum yawmal qiyamati wazna e da ida ka tun ala wa ci ta be to to ala ci to to ora ti ba fun lo mara adie to ko bana a we nye dede ade wanji ya sára àrẹ́là ìdába rápẹ́jù tìrámbó tàbí adáàgá àtúnjẹ báàlì kẹmì ba ṣàjẹ́ màmáàkà ẹgbẹ́lẹ̀ ìdába lánàá kí mọ̀ lọ́wọ́ yọ́ mẹ́lẹ̀kí a mọ́tò wọ́zúná àlàkà tún ọ̀kíkí ara gádẹ́ tún àìtún ọ̀nà eba yi mazaba tun a ji jamfa aliki ya ni a bi agoto tira yanzu zuwa amma da ci jito jamfa aliki amma ala ta jina ja nan wafe bi kyala ebo tsanani ya fushi wa ran yi ta kazu saman ya zumi da ligaizi kulla ma wulkiya biya faujin sa alau ma to alam ya ci kun nazi Allahu alam in da jina aliki ya nori su kuda alwa ya jina sara wani alaikum salam oh,

kọ̀kọ́ àti ẹ̀túnkà tí ń bọ̀lá ìkújò wá ní ẹgbà kùránì ṣọ́nà ó lè jíta kẹ̀lẹ́ ẹgbà kùránì ṣọ́nà ó lè jíta kẹ̀lẹ́ pàun ṣọ́nà bọ́sù kùrú ní àbùkúrùkù wọ́ṣkùrú lè wọ́n látà kùrú dàdọ́rọ̀ yẹ pàun bí pa kùránì na pàṣọ kó bá tẹ̀nà bàwọn yìí kéwòn kùránì ọ̀rẹ́ gba kùránì ojú tó sọ̀kọ́ kùránì sọ̀kọ́ tó àfẹ́ tún ẹ̀gá ọmọ àtún ẹ̀tún kíríkì lọ́nkúwo lóòlù hmm? ní àríwá yẹ́wó náà mọ́ndọ̀ tí wọ́n wá gẹ̀ẹ́sì ní ilẹ̀ náà alaikum salam salam sọ́kúlù àìpé ẹmọ fàánù àwọn ọ̀kàbà wọ́n jẹ́ àánú bí kòkòrò sílé èdè azumi tí wọ́n náà wọ́n azumi tí wọ́n

Ngolaba ni iju kemina wa na ko ala ni fa ta azu. Naam. Na ti wa. Wo ma. Wo ma. Al ja azu guwe. Al ja azu guwe. Naam. Eh ga me go ni. Naam. Ba di kemina ni sal ni jo ni ya ni. Naam. So jo guwe. Naam. No jo guwe na na na lo guwe be ni na. Naam. Un un fia. Naam. Ko ma so ti la de. Naam. Guwe guwe un fia. Naam. gobe gune su zai ta da jama'a ko to ne da ta ji zo nan ma ko nan a gal nan hmm. to ko da wa da ka fu da fu

gaskiya riga ga ne question na jiya to wan jiya ni me zuga mana no mo bi latia latia go eh eh to bani bi mana wace ta gutana wa gumiya ba cinin gumiya wajen fahimta wuta sakanci yin gumiya gen eh ya na gan cuta ta zo ni eya na fe da jama'i wajen fahimta wacin ya nito da jamaji umarji ba sanyan mutan ya ba ci ń gún mi kàyọ gún dé tó anọba òun ci wà rázùn èyà nínú ọ̀tẹ́ nẹ́bí àárín wajen fahimta azùn èyà nínú wọn fi na tabbas wọn fi gbogbo tí wọn jẹ ní maza àbí lẹ́jẹ̀ ga ji ebe na olugbo a èyà gúbà wọn gẹ̀gẹ́ dòjì náà àmọ́ fi sẹ̀bí ìlú láì bẹ́ẹ̀ ga ń ṣubọ́ Hmm. ibn na ko ga ta annabi Muhammad ma ga ta sai ki daga wa man kana minkum maridan aw ala safari fa iddatu min ayamin ukhra zanzoro na ga ce gangan mil ba ko to azumo ba san da bin ku be den zan ki azun wa na azun ci cina fa min ayamin ukhra e fo ngo ci na ji mil ba ko to e to azun da go ganzo mil ba ko to an go ci ngula nga mai yi gan sokola deadline ci ci gan in ka agofo kan zagan ngoya penalty so daga nan sokola deadline ji ci gan in ka agofo wuce gan ngoya penalty na ji fahimta ko a da gan nga yanda ci waye ji goye ga ga musha so onu da re ga jun wasu in cira sokogu pada pan ya nne musha azun na sezo nga ji sakaci maula azun cin ga e ba da do te kamera je la lazana ji fahimta ko amma azun na wakin ya nan insha Allah bugo ciwo tabbas ba da liga biyu lamun da ce ga zane shi wali na gafe yi wata fahimta ajin ata dalili da ci amma na goka gana ya ga da azu ne farile dan dora ga dora a ga ibn eh, eh, ga ga azu ne farile ko ga ga tu da azu ne farile agu ga azu na to ga ga ga zanu ga ya azu ne na

ehun biyo ya kama abin na ila ije jin zargin ko laga sallala lupa anu mebi wọn ayi jin gara te bodan bi an nga gara te bodan bi an wo la di ni wa da le fun yana so adu ji fahimta nu ewe na gwa ko ce je e se ni ga di ni mi be ni mi an insha Allah suratul luqman ne ji ka te tu bana qur'ana da ga iba go sai idan da e se ni ga di ga ga mo mo ji be ni mi mu wo na se za ka na ga di ni na Hmm? bayan za a gaga daga na mauna wuji yi na wule na ji zai kina e jin wa tafi ba wanda tulo paracetamol yin e, injection yi shi ga wuto a ji wa a ya kin ji da yawon na wuji yi na na yi kin wọn a na ngula da clinic ba nu teo gan zane ji profession eh nje ko nchi na si ngala da ba ga zane ji profession ka ba ga ga na wale ji ga da aga ajin ga wọn ganin so nga situation iri dun jawazi so kwe wa ala salla hmm. na na chuwa majun be an kalita kin an so gbon ta na yi jini wa ga ya ba gbon e di chin na jin ya di na wa chi e la ya ban doro ga lo pa gusa tunu pa ta wa mi Eh? ezulo atm gbanwa ji atm 30 minutes 1 hour hmm? hmm. hmm. Na ibukata ije enwe so ogala nnejili adam okwu nlaba wuwa amịra ya kpee mebeze limo ncho na ma ya ụma ọbawo njem lima shizu ịtala wallahi ọga asịrị na na ya nwa ọbawo ebe a gawa ị na-asọ ọbụ lima eh? nji ga enyi aga ladan sallaje to yaso magaje wai na to wuli mama ga ci biki falakum ya ga yaje wa alayhi man biki to man da tuwo ke maza ni mele mangiya ku fadi alaikum salam na ya ba ke mu ya azu to ele musaje ba ni za ibe ofe na oni kosa um Charles Noir. Eh, um Charles Noir gajiyar ga wando irin zai latin zai lokaci zuru na ya uzuri eh, aluba so buju ba a ya zagwa gbaje juwa kashi je kuta sajin wani wani ga kan gajiya sajin continue yes eh, o saga chronic da da da da ashi muje yiwu ne gina vayina muje yiwu na cigbe wani ebe vayina idi fahimta ko so ya zaga fe zana muje iko yana waya ah. wanda yi koye na wafi azun na nan inda kyan ga je ba goye na wafi ya zan ji goye ga azun ya fa wuce nan wanda alkhairi gan ji fahimta ko amma man da ci dabo a ga so ko a ga zane zane daga zane ba ta daga dabe yi na ba ta na dabe yi na wuyi ba ta na eh rajawu wato o hope dabo ga ga zane na de wata kuma ba yana ga zane a fi azun ma ya ja wajen fahimta a ga yi na la'ashi gan wa fi ma ya ja na so ko gangaza na gadda ezoyirin na wani yayin ja anabi muhammadu maga amma mana ci kawai to ga rubu amma mana ci ebe e na gade kagbo ina wa yaji na ebu e, e ya zana a yaji ne na mm muji amma ga be ti ase da nu to to ali to la hawla la ko tayo ẹ̀bẹ̀ ń jíjú wọnú tó ara àgẹ́là ní kíbí rẹ̀ yíò dáyé òjò náà tó ń lúlú wa láyé kẹ̀ nífò láwọ̀ náà sán ìlàúta ètò ń dìtẹ́ ìdíyàn ìrìkágbónú ngájẹ́ kí ní ẹ̀zà jú o lókàcí nínú ojú bá ní àzẹ́zà wọ́n jíde náà tó wọ́n èjì ẹ̀bì náà fún àná

kóńgò ọ̀gá ilé ẹgbẹ́ sàwọn tí ọ̀gá láì ọ̀gá tó wara kóńpọ̀ jùgú bà na agúgbù àì equivalent to plate náà wọ̀ṣá láì mọ́dé ní èṣù wọn ọ̀gá jùnà wàlẹ́ gan na ọ̀gá fẹ́ pàṣẹ òkè yìí gan wọ̀lá àlẹ́ báàlù ní zanaga àgọ́ ọ̀lá ọ̀dẹ́ ní ẹ̀tọ́ ẹgbóhun dé àgùn rẹ̀ tí wọ́n jù ní ẹ bá ní sómi gbé ní wọ́ Naam. Okay. Àwọn ìrìnlẹ̀ àgbàkó, nílà orí ìfà. Àwọn ìrìnlẹ̀ àgbàkó dán wà, lànà ìṣẹ́ àsọ̀kú bí ẹ̀dá gbìyàn, ìmí àníbì mọ́mọ́dù, ẹzá àpé imi

belete sogun ba soguta har be da ku ramadan sogun ni na so yi na raji ba wa ne biya azu ba za ba ko da wa alaikum salam zan ci ga aga ade kin liman nge jin aga wan jin mambo kike mun bo wọn sábàdé ìlànà ọgbọ́rọ́ gbòòrò gbòòrò gbòòrò gbòòrò gbòòrò gbòòrò gbòòrò gbòòrò gbòòrò su kwagan waga jiyanyi maso waga tabbas wa mm. ka jege e eh, mm. ganin shiga yau mm. mudiya waga gangan amma wula tabbasa mu kuma wai waga jin jincike da amma daga nan wajiba nan gasa da karayi to na wula tabbasa nan ce dusa lawo kashin a gagan na kunke gaskiya a gagan na kunke yabona man shiga al'asul fil muslimi al'adalatu asali nye musulmi doro ga liye na uya ta ti za adalin shi gaji musulmi tu umar wadda ga liye zaye musulmi gaji shakka ma eh eh wala ta jasa su na yi ji kafin suratul hajjiratu asali ye musulmi gaji shakka ma uya ta za adalin shi za kirkiwo wadda yana ko wo mo ga a

Zeynou nou dye ba ou wato ou bon djala. Khe li a ou gen dole jenou. Gade chon kou jenou. Yen hmm. fwenj a. Sot zato msou mkon kere baya ou goro gomen ene. Swenj geni wang la ou. A la. Aleykoum salam. Sot. Mwenj a ti li a zan wale. Si wati founi wanyan. Jen nou da fokumayan. A li la. Sot. Waga yi ti. Zan wati jenou. A li la. Mbo kagan. Zan wati jenou. Zan. Yen jenou. Yen jenou. mele ga wallahu alam kami ba ta haji hadisi na ji ishara ga mutu da gulugul marami wani amma mai ake da yuci ne ko hadisin can ta zo insha Allah so ligin doro wai tuba gwana ma insha Allah ta'ala maybe raje a mi tupa ebi fonu ga ake su ne miya da abu na raje wani mai dimi insha Allah miya na wuza insha Allah alaikum salam shef tọ́ sọkúlọ́ igbe náà náà náà برد الفلك برد الناس نعم wallawa alamai na dim joga da awa nabi sallallahu alaihi sallam wani nga iga aji hadisi na ga la udu aliman lam yazkur bi ummi alquran aw bi bismillahir rahmanir rahim al zanaga jin alula umma bi bismillahir rahmanir rahim ana alulu dabo hadisi sun shi magboka hadisi doifu ji fahimta ko

Eh, idaji wani raye e juna na milali e ya e ba na ga an yi anabi muhammadu don babu allawa ala milali ya ya ji fahimta? na na yesu sun na ya ba sallọ na na'am na'am na'am na'am tawangole za annabi alama yan wa gaskiya ma agoga ga mala annabi sallallahu alaihi wasallam ga alkiburu za eza girman kai ga batul haqi sanaga gaskiya lewan luso na wagamtu nasu mufu ba za juye ebe na za dabon wale ga za da ci kuna ta gaskiya ya wuna za da madaba kaga gaskiya ta yi wa gwa tun yin ban eh amma wuji wuji ya ga na waje na wake kwa gwani eh adda zando na gbe ganwa eh, ayan gwani da ala gwana zando zai ji kokari gan wula wuji kelo juji wuna eh amma kada waje waje tushen eh na na waje na assurance na gwani adda zandoro na agun tuma to kan yake ndo yi dana ga tun agwa ni na eh amma un sha to boga gan ke do so ko ga waji jun na un ja ti ya jun wa ya so ko to no tun sala jin ga ga ga lawo da e bono do fawai lil lil musallin alladina hum an salatihim sahun mai ji fasara ti sahun ga da tafsiri are ya na aga minu ba ne ta sallah ya genu zai jin da lokaci ba na minu ba ne la sallah na minu ba ne ranar sunani wanda sallah ba ili fahimta so za wuce shaku ba bishi shibuta na ẹza kú pé rókan wọ́n èdè gan rókan rẹ̀ naam ṣòkúrò ń pé naam níwò díà نعم نعم ato limanin shi da sallah no <laughs> ngole kendo de na sara igan one man's food is another man's poison no e eje ne ba ndo chin junge jun felu etu no ka ndo to ka jun la tun <laughs> eh la ndo chin masala chin do to da gali mai la ga sala la sannan mu gwan we de daga masala chin do to lo e ala. gali mai la la jimẹ́ lásàlà wọ́n já jàrá òjíyà bí ma náà wọ́n lè máa ń tó yà ọ̀gẹ́ lè máa ń ṣe sẹ́ni à àdàbà lè máa ń sẹ́ni náà lẹ́lẹ́ sálà sí àtẹ̀rọ tòun tó lè máa ń hmm? kí è dín wọn lẹ́dẹ̀ sálàwó ìràtà naam sálẹ̀ jẹ̀náìzà naam ọmọdé àlọ́lá naam naam ọgbẹ̀dọ̀ wá tó láàlọ́lọ́ ojú ẹgbẹ́ ni sálẹ̀ jẹ̀náìzà sálọ̀rọ̀ onífẹ̀yíta kuma àníbì mọ́mọ̀dọ̀gẹ́lá sọ látàlímọ́lá òdó àlọ́wù zandoro da alulanu da sallah iji fahimta ko da yake adai mun da ce gaga boji gubi da wani gaiza ji sallah janaza ba ba alula babu wani taimama mai gunluwa iji fahimta ya e wani yanayi ba wa anabi muhammadu ne zuji sallah janaza e bi alule eh waga da hali yana to alula ya ji awa ko dinuwa na ji taimama iji fahimta ko amma ya e bona a da sallah ji zo na wodiye gagawa wada ga da sallah alula kuma ya zaji sallan jana'iza wa kaga da ya kunzo hmm? kaga da ya kunzo wai shi daga yajo kani a ga wacin fata na ga jana'iza ji lashe lani dole ulo makabar sa ba wa dole janibin wudu jashin sallallahu alaihi wasallam ni fahimta so wudu da ya kaga ya jani wajin wo Allahu alam سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك manawai daidai ga wani su kula ladiyayi manawai da ci cewa na su kufa bai yi in wace shi ya jatun alkiyamsa kula wani tabbatu yayi alkhairi ya jatun alkiyamsa kuma wani tabbatu yayi sharri ya jatun alkiyamsa ko ta yi tugan gani biyu ko kwai ta da kirki ko kwalwa ya zo ya fa alkiyami mu ko kwalwa ndo ya ta ki mu pasi so kwai ku da aljanna ko to diriji to yi mi to yi gi to babu to mai to ni pasi so kwai ku da aljanna so kwa ga wa ja cin ya de no adin so ko da mu biyan dorowa so ko ja ci buya yi so kwa ku ya ka ba mu سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك